I no dey mọ̀ Àríkẹ́. Wàsó. Ẹ o, ẹ má yẹ kí n parọ́ fún yín, ilé dádì mi ni mo wà. Ìwọ ọmọ yìí, tí mo dẹ̀ sọ fún yín pé ò gbọ́dọ̀ lọ. Ọmọ mi ti dé, my son has arrived. Ọlá Sofilms Nigeria Limited fún akíndélé sin one productions ti gbèjáde sinimá <laughs> Olasco Films Nigeria Limited Funke Akindele Sin One Productions latest movie a multi-million naira project tó máa ṣèkì gbogbo Nollywood Bollywood àti Hollywood wàsúnà kọ́lé eléyìí ní super duper Jambata, jàǹbára glamour yìí ti pọ̀ jù kí ló dé Funke gbogbo ẹ̀fí Bobo swaga jayé jù jayé tán jayé pin Funke Akindele ṣe eléyìí ó já scale wóró wóró dànù. Jiwon Everybody make a aki yo pa ko. Tile tile na aki Yeah, <laughs> iná. Iná ni, Inani. Ina. <laughs> àtẹ̀jáde ló ti rẹ̀ tiẹ̀ pásítọ̀ dẹ̀tìmí starring victor láwọ̀tán fúnkẹ́ akíndélé kọ́lá òyewọ̀ wíwá adémọlá jídé kòsánkọ́ péjú ògúnmọ́lá ronke oṣòdì òkè àfíìsẹ̀nọ́lá dayo adéwòmí súlẹ̀ súwé bèbè rasak owó níran wíjìnàlá dàpọ̀làlá ẹ̀mẹ́nimọ̀ sinimá tuntun wà so ó ti jáde sórí fíṣíjì nìkan marketed by olasco films nigeria limited one twenty nine nnamdi asiku fíṣíjì mẹ́ta èkó tẹlifon zero zero three three zero seven seven eight nine four headmaster films nigeria limited àti loreto films nigeria limited ultimate and undistributed cinematic masoba. What's inbound? Why, baby girl, do I understand you? From me, I'm all for food. Oh, yeah, she food. She,